Amen. gba ẹ̀sìn islam ọmọlú islam yìí àyàfi pẹ̀lú láìláha láìláha ìlàláwò nìkan ni àwọn kù aṣáájú láìláha ìlàlá wa anna muhammadan abdul rasul rasulullah. tọ́ba wa rí bẹ́ẹ̀ àwọn ááyà méjì tá a kọ́kọ́ kí lẹ́yìn ìgbà kan náà wọ́n bá ti tún gbogbo ọ̀rọ̀ èèyàn ń bẹ láyé tán ó ti jẹ́ oyè wáyé pé mẹ́ta ni wọ́n. àwọn olùgbàgbọ́ òdodo àwọn akèké àwọn mùnàbìkì ntọ́lọ́ wọn bá wá fẹ́ tí ó jẹ́ ojúṣe kálukú wa ọlọ́wọ́ àti wá síbẹ̀ wọn náà ní pé ká jọ́sìn fún ó sì jóun nìkan láàmú ọjọ́sìn fún lẹ́yìn tọ́lọ́ wá tàbùrí wípé òun nìkan tíra nke táǹtú fún wa sáàrí wípé bẹ́ẹ̀ ni ìmọ̀ ọlọ́wọ́n ọba lọ́kàn wà sáàlì ọlọ́wọ́n ọba fi rán anábà sallallahu alaihi Sallam. ee dúsù kejì nínú tawhid nìyẹn sahadẹ yìnyín pé ọbàjọ àkọkàn lọ́lọ́run tí ọbàjọ anábà sallallahu alaihi sí wa fẹẹ fi àfijẹlẹ tó ti sọ fi wà anna muhammadan rasulullah yóò fi tẹ̀lé láti lè jẹ́ oyè wa ibi wà anabi wa muhammad kìí ṣe rọ́ kìí ṣe nùbú nùbú wà àwọn tí wọn ń tàná bá àwọn mọ̀tàná bí àwọn tó ń wọn lánàbí tọ́lọ́wọ́ bò kún rẹ̀ kìí ṣe rú ti gùlámù ahmed kìí ṣe rú ẹnìkan tó ti di lẹ́kọ̀ọ́ tó ní náà àwọn àjọ kan bẹ gbogbo àwọn olórí wọn rọ̀ṣúlù ni a máa ń pè wọn ọlọ́ni ìṣirò eléyìí wà ń kó tó ń fi rọ lórí òun tá a sọ kalẹ̀ fún ẹrúsìn wa eléyìí wọn máa jọ ẹ̀rí wípé àti nǹka nàbì ń ké fáyé ọlọ́sọ sọ kalẹ̀ fún nùbọ́ wa sọlọ sallallahu alaihi lọ́lọ́pẹ́ ṣàfihàn tẹ́ ẹ bá ń nípa fún abójú wa wa ọlọ́run bá sọlọ nítorí wípé ìjẹ́ ẹrú ọlọ́run ọba kànáfì ọ̀fẹsẹ̀ múlẹ̀ kọ́ láàyè lọ́pọ̀lọpọ̀ ọ̀dà tọ́lọ̀ bá fẹ́ sọ̀rọ̀ nípa ní Muhammad sallallahu alaihi wasallam tó bá ti fẹ́ rò yẹn abdul ni ó pè ọlọ́run fún àlẹ́bà Muhammad sallallahu alaihi wasallam láwọn míìzà kan àwọn ohun ẹ̀sà kan nínú Al-Qur'an nínú ẹ̀ tọ́lọ́wọ̀n ọba ọba tọ́lọ̀ àrẹ́ta tó bá ti fẹ́ lò yá tó fẹ́ pè kankan nú àwọn anábì rẹ̀ tó bá ti lè lo yá yóò dà kọ ẹ̀. yá Ibrahimu àníhàrá ìrẹ́ Ibrahim nítorí bí mi léèrè kọ́ sọ̀rọ̀ pa rẹ̀ mọ́. yá Nuh innahu laysa min ahlik ọ̀hún dà kọ rẹ̀ ni. Yahya khudhil kitaba. ọlọ́run ọ̀dà akọ rẹ̀ ní wà ìkọ́lá lọ́wọ́ ìkọ́lá lọ́wọ́ yá Ìsá bínà Màríyámà ẹ̀rìkọ́dà akọ rẹ̀ ní. yá Mùsá ìní sọ̀fáyé túkà àlà náàsì bèrè sàlásì wábi kàlámì ọlọ́run ọ̀dà akọ wọn ní ẹ lọ mú mi tó ti sọ pé yá wà ọlọ́run fa nàbí làwọn ti zà yẹn láti fi kún ẹlẹ́ pé ọ yàtọ̀ nù ànábì ọlọ́run kò sí ya muhammadu àwọn ibi tọ́lọ̀ ti dá akọ rẹ̀ wà tó tẹ̀lé ya muhammadu rasulullah màmá muhammadu illa rasul àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ya ọlọ́run ní làkọ́ máa nàbí lórí adabu ọlọ́run kọ́sánú àwọn mùsùlùmí lọ́yẹ̀ ọ̀sán lọ àwọn adabu yìí ẹ̀kọ́ onígbèsọ́nà kan wá fẹ́ẹ́ ròyìn ànábì níbi kan nítorí wọn sọ̀kalẹ̀ ńbẹ tí ó pè mí àbùdó ni lazi nazala al-furqana ala abdihi àbùdó ló pàdé mi gbàgbọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ al-Isra wal-Mi'raj subhanallazi asra bi 'abdihi layla àbùdó ló pè.

nítorí wípé òun ni alàlìmọ kọ ọmọ àti fún ẹ̀dá o ipò tó tóbi jù ní kọ jẹrùsìn Ọlọ́run bó o bá ti wá jẹrùsìn rẹ tó tọ ọyànjú tó níbi jíjẹrù fún bẹ́ẹ̀ náà ló sì kọ lọ́wọ́ bá dáadáa sí. ọlọ́run wà ní kó ń tó ń fi yọrọ yìí bí mímọ́ àgbáyé náà àlá abẹ́jẹ̀ náà tọ́ba pípé ń ta sọ̀kalẹ̀ fún ẹrú sìn wájú sí Al-Qur'an ẹ bá ń sùn yìí méjì ń parẹ́. tẹ ẹ ń wò wípé eh, tó ní fi nǹkan kìíní iná máa yọ àlémọ òwò nìkan nkọ tẹ ń sọ wípé àṣà yẹrúlẹ àwàlẹ ní báwọn táwọn àlọ ọjọ́ òun náà nkankan bí òun ṣe wí ìbáwọn nǹkan àlọ ọjọ́ òun ló kójọ ní gbèǹdìrà alimami ó ní pé àtàwọn Ọlọ́run sọ̀rọ̀ kẹta àwọn kẹfẹ́rí sọ ni nínú suratul Anfal ọlọ́ni wa yíká tó ti la alayhim ayatuna qalu qad sami'na ọlọ́ni tí wọ́n bá ń ka àyà Lawuna fún wọn láti gbọ́ law nasha'u laqulna mithla kí ló rò pọ̀ máa ń sọ nú ọ̀rọ̀ kó bá wù náà lè sọ ẹ̀ àwọn òwe nǹkankan àwọn gbìnrín náà ló kójọ ọlọ́run wá lòun dé báyìí tẹ́ ẹ bá ń ṣiyèméjì nípa Al-Qur'an wa in kuntum fi raybin mimma nazzalna ọlọ́jọ́ dà pàtó ìṣòro mi lé ọlọ́run yẹn lọ kọrin sí àgbàdo irú rẹ̀ ṣùgbọ́n kìí ṣe bẹ́ẹ̀ lọ́lọ́ fi bẹ̀rẹ̀ ọlọ́run ọba nínú sọ́ọ̀tù kọ́mà ó ní wípé wàláwùlà àǹtòsíbà ọmọsíbà tún bí máa gbọ́ jamus àyèdè ìhìn ọ̀yà kúwóló ọlọ́run ní jẹ́ ìkì ìbáṣepọ̀ àdánwò kan máa bá wọn ó mọ̀ wá pariwo wípé lawla utiya mislama utiya musa nínú sọ́ọ̀tù kọ́sọ̀ ọlọ́run ó mọ̀ pariwo wípé irú tọ́lọ̀ wọn bá fún musa kò sí sẹ́wù rẹ̀ náà ní fún muhammadu yìí irú tàwọ́rá ló yẹ kọ́lọ̀ àwọn àmì tọ́lọ̀ wọn bá fún àwọn àdìsá tọ́lọ̀ wọn bá fún Musa kò sí fún náà nírú ẹ̀ ọlọ́ni àwọn alámúyá tí kò rún bíi máa ó ti àmú sáàmì òkọ́bẹ̀ débi gbogbo ń tà fún Musa tẹ́lẹ̀ náà wọ́n dàjọ́ ìgbà Musa dọ̀ paálẹ̀ kí ni wọ́n ní ti wọ́n ní ń fi dán kọ́lù tẹ̀rọ ní kábọ̀ àwọn ọlọ́pìdán Musa ló bá tún pa ànábì náà lọ́pìdán. فقالوا إنا بكل كافر كافرون ولكن موسى àti Muhammad àdìgẹ̀lẹ̀ ẹ̀kẹ́tọ́ náà méje ẹni tí mo rà lójú ọ̀sọ́rú tí mo sásọ kalẹ̀ ìwẹ̀ ni ó mú wá fẹ́ gba Musa tó gba Musa dì ní. ọlọ́run á sọ fún anabi sallallahu alaihi wa sallam ó ní. nígbà tí òdodo wá dé bá wọn wọn ní láwọlá òkè àmì ìsìlámà òkè àmì ọlọ́ọ̀ni ibi tí musa mú wà ní ìbò síbi rọlẹ̀ pé ọlọ́wọ́ adé wípé tó sì bí kìtà àbí sọ fún wọn wípé ẹ lọ mú kan wá látọ̀dọ̀ ọlọ́run wọn tó sì tó challenge pé ẹ̀yin náà lọ odidi tí mà náà ń bẹ nù rẹ̀ jàlù kùránì lọ. wọn ò ṣe ọlọ́run ní kó láyé méje sábà àti ìdíjú wà ní dénú. aláàbò ẹ̀rọ ẹ̀rọ. ni àlùkùrán ọlọ́ọ̀ni láyà na ó nàbí mẹ́sìlẹ̀ wọn àkó bẹ́ẹ̀ wọn àlè kọ́rọ́ ẹ̀. ìgbà tó lọ́wọ́ bá yẹ pé yẹn pé a ní ẹ̀ kọ́rọ́ àlùkùrán síwájú káàdì òdòdó kò sí ntọ́mọ lárúbáwá fi ṣèyàn àbí ọ̀rọ̀ sísọ ale ohun tó gbajúmọ̀ jù táwọn èèyàn ní sakọ idán ni bí kálukú bá ṣe mọ dán pàtó ní òsè níyì tó ìgbàsọ́dọ̀ ọ̀bọ òfò ní sálámì ó fún ní àmì tó dúdú ọwọ́ wọn lọ. etí ń bẹ lọ́dọ̀ ọmọ alárúbáwá kà lẹ́bi ó tó dé ọ̀rọ̀ sọ ni ọlọ́wọ́ á sọ ọ̀rọ̀ kalẹ̀ ní òní lè sọ̀rọ̀ ẹ̀ láti lè wà pé alọ́rọ̀ ilé ìbọ̀wọ̀ lè fi sakọ ilé ìmọ̀ràn sọ ẹ sọ̀rọ̀ ìgbà tí wòye ti yẹn ọlọ́run bá tún ní wípé àmùyàkó lóun náà ń darọ́ ọlọ́run tí wọ́n máa ní ká lọ dáadáa parọ́ Al-Qur'an tó bá ṣe pé ó rẹ̀ a ṣe lè tó wà rí yìí yá ẹ gbọ́dọ̀ ra yẹ súrà mẹ́wàá péré nínú ẹ̀ ẹ̀yìn ẹ̀ lọ dáadáa parọ́ rẹ̀ wá káwá wò wípé ọjọ́ ra wọn àbí níbo mi ọlọ́run bá sọ wípé tó ọlọ́ọ̀ni túrẹ̀ ẹ̀yọ kan bí irú rẹ̀ òun ni ẹ̀kọ́ wa ọlọ́ọ̀ wa ń sọ sí iná wípé wàyí kó tó fi ọ̀rọ̀ yìí fi ń mi máa ń sáyẹn àlá abẹ́lẹ̀ náà tó bá ti gbé Al-Qur'an ká sọ̀kalẹ̀ fún Muhammad sallallahu alaihi wa sallam tó ṣe wípé ìránṣẹ́ wa ni ọlọ́run fẹ́ fi ní lẹ́ka nẹ́bí já nẹ́bí rẹ̀ wó tọ́ ni shahadatu anna Muhammadan abdullahi wa rasuluhu.

àwọn kìbìrì sí àwọn kìbìrì tó ti káwọn ni wọ́n ní èdè tí wọn ò ṣẹ̀ṣẹ̀ kọ́ èdè tí wọ́n tó máa sọ ní wọn wá tètè Amẹ́ríkà ló fẹẹ ṣe lónìí ọmọ alárúbá àgbẹ̀dá tó lè di wọn wọ́n ṣe é sí ẹ̀yin dẹ́ lárúbá àti ìwájú àlàmọ̀dé rí òkú ayẹyẹ rẹ sùn wa oríṣiríṣi application lọ wá wà ó di àyà wọnú ara wọn àwọn ṣé àná ṣe kí wọn sọlá tó lè wí láyà sọlá tó lè wí ẹ wà á máa ká kọjá lọ tọrọ lọ́wọ́ bá ti parí rẹ̀ kó ilé òun wọ́ sọ kò sì sí fọ́n kò sí fọ́n. kọ́dà bí wọ́n ti kọ Al-Kùránì ilẹ̀ lásán ni kátó wa máa sọ wípé irú ọ̀rọ̀ wo lọ́jẹ́ ọ̀rọ̀ tó bó ni mo tọ́ bá nà yóò sì torí pé ọlọ́run ọba tó ní òun lọ́jà náà lójú ni òun lọ́dọ̀ là tí tí àwọn èèyàn wọ́n sàfà gbọ́ yìí nígbà ya ibi kọ̀ọ̀rọ̀ á ní wọ́n padà sí wọ́n tún ní pé ọ̀dà ṣùgbọ́n wọn ní fẹ́ jọ pé kẹ́ni kọ̀ọ̀rọ̀ á yọ ní kọ́kọ́ sọ̀rọ̀ wọn ní àwọn òní nípa á ní táwọn kìíní kan ti discover ẹ àwọn discovery yẹn ọdún kìló kò á dáyé ọlọ́run bọ́ wọlé àti bẹ̀rẹ̀ yọ fàánù wa. ọlọ́run ní wájú ẹ̀ ń wú. ṣùgbọ́n àyà àtọ́rọ̀ ṣe ọlọ́run ti tẹ́ka kọ sí ayé ọ̀pọ̀ sàn. ẹ tún wá àwọn èèyàn kóra tí ó ràn yín lọ́wọ́ sùn adáhùn bí kìí sáwọn olùjẹ́rìí pétérà lẹ́kọ̀ọ́ àwọn àwa àlẹ́kọ̀ọ́ táwọn tàbísírù tó sí àwọn tí ó ràn yín lọ́wọ́ táwọn jẹ́ra yìí kàkẹ́ mọ̀ nǹkan kọ́ dáadáa ká tó bá yẹn yẹ kí tiẹ̀. kẹ́wọ́n bá yín jọ kẹ́ wá lọ gbé wá ẹja ju sẹ́jọ́ àlùkòrò àmì sẹ́yìn ọjọ́ kò ní jọ. eléyìí wọn máa ń wípé àti tíra yìí ọdún ẹni tó tiẹ̀ lọ ló ti wá. ọlọ́ọ̀ni wàlá ànyàkọ̀rọ̀ ànán sóyè ọ̀rọ̀ tó bí yèlè jì báàlù tó bá pé kan bẹ ń àwọn kò sí máa bí ìmọ̀ òòtá tàbí ká máa fi bókú sọ̀rọ̀ ọlọ́ọ̀ni kò ní kẹ́sìrà bí alukóra ní eléyìí ọ̀jẹ̀ erike bá lè láyé amúlù jẹ̀mí à gbogbo àjẹkọ̀sẹ́ ni ó ní lẹ́yìn ọlọ́run alukóra a kò sí ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ tí ń bẹ láyé bí nǹkan máa ń ṣe yàn bẹ́ẹ̀ wà sọ sí jọ́ wà gbàdọ̀ bí nǹkan máa ń ṣe yàn bá kí alukóra ní ìṣẹ́ ọlọ́run fún àlàáfíà tíra èèmọ̀ bọ́ bá àwọn tẹ́gbẹ̀rẹ̀ àwọn ló ń sáyẹ́ǹsì bọ́ bá bẹ́ sọ̀rọ̀ sáyẹ́ǹsì ọrọ gbàgbọ́ tó yànnà ti nínú ọlọmọ ọba ọba tọ́lá rẹ̀ ga inú Al-Qur'an lọ́wọ́ ìmọ̀nà téèyàn máa ń mà tí ò ní sánù lẹ́yìn rẹ̀ inú Al-Qur'an ike ìwé irú rẹ̀ kò sí ọlọ́run wá sí rẹ̀ parí báyìí Al-Qur'an fi ń fún bẹ́ẹ̀ ni wọ́n ti ń ó yàtọ̀ sí àwọn àwé míì tí ń bẹ láyé lónìí tó ń kí anábì tọ́lọ̀ ló fi náà fi kú tán àwọn yẹn ìjọba máa ní wọn wà máa kọjọ kó aníbàárà wọn oníbàárà wọn yóò máa takora wọn á lòrí wa ọlọ́run ní wípé wọ́n ń ọlọ́run ní àwọn tí ó jẹ́ tí wọ́n ràn tẹ jọjọ kọtira náà ẹ pè wọn jọ ẹ wà lọ kọ wa. tọ́ba ló kó dodo ń sọ pé iná lè sọ̀rọ̀ Al-Qur'an tẹ ẹni yọ wá látọ̀dọ̀ náà ẹ sọ̀rọ̀ rẹ kálẹ̀ àwọn àtàn bẹ pẹ̀lú wọn kò wá bá ànábì ní gbọ́dọ̀ ẹni ọlọ́lọ́rọ̀ ń sẹ́ kí ló lè sọ ọ́n pa ẹni báyìí títà ọ̀rọ̀ àti ti sọ tẹ́lẹ̀ ànábì ọ̀lọ́ wa ọlọ́wọ́ padà sọ ọ̀rọ̀ kalẹ̀ fún ànábì títàn rí ó kò tuntun tí mà lọ. ṣe gbogbo ọ̀nà àbáyọ kódà tí gbogbo pọ́blẹ́mù tá à ń délé ayé ti sọ àlàyé ìdúró kò sí ẹni náà tó lè múrò àlùkùránì wá àìlè ìsọtírà míì kalẹ̀ àìlè ìsọrú ọ̀rọ̀ míì tí ó mọ dàbí àlùkùránì ó túmọ̀ sí bí pé kì í ṣe èèyàn tí sọ̀rọ̀ lọ́la tí kì í bá ṣe èèyàn tá a sọ òun lẹni tá a lọ́lọ́run ọba tá a lóun kalẹ̀ eléyìí wọn máa jẹ́rìí kí ike Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Ọlọ́run ní lóòótọ́ torí pé bí ìbá sọ lọ́ra ó yẹ kẹ́lò bí ọsọ̀rọ̀ tí ó da dìde lọ. ṣùgbọ́n ọ̀rọ̀ tó mú wá ó dé ó yé àní ọ̀sẹ́ ni ó lè sọ̀rọ̀ kó tó lè sọ̀rọ̀ tí ó dàbí irú ẹ̀. nítorí wípé òun kọ́ kan àwọn tòun rí ó ti gbọ́rọ̀ anábà Muhammad sallallahu alaihi wasallam ǹjẹ́ máa ń pe anábì ní majnun wọn lọ yàwé rẹ̀ ìgbà gbòòrò kó bá wọ ọjà ó wà rajà ní nígbà wà ní ẹ̀dá kan ọmọ gbọ́kọ̀ mà kàn wọlé ìdán ní nǹkan ṣe mo ní àwọn kan lé ẹni mi lè kàlé lórí tí fi gbádùn tó bá wà nábì káàkiri wọn wá dùn ibi tá anábì sallallahu alaihi wasallam wà lọ́tọ̀ lọ́dọ̀ anábì tó bá ní mo gbọ́ kí wọ́n ní nǹkan báyìí báyìí ìyẹn ló ti bá kà fún ọgbàdo àyìn bá ní ọ̀dà sọ́dọ̀ bá wájú sọ àná mi bá tẹnu bá lùkùrá ní báńkì fún báńkì fún nígbà tó gbọ́ àlùkùrá ní àkólé lè sọ̀rọ̀ òbí náà torí pé àwọn òbí náà bá wọn sí bá ń sọ̀rọ̀ kí ní ìtumọ̀ èèyàn ní gbọ́yé ni wọ́n máa ń sọ àní gbọ́yé àbí èèyàn máa gbọ́rọ̀ òbí náà ọwọ́ akọ àti ṣerú rẹ̀ sọrú rẹ̀ kò ṣeé sọ ẹni tó lọ́wọ́ lọ́jọ́ alẹ́bí kan yọ̀dọ̀ àdókò ti bẹ̀rẹ̀ àṣìlámù ní tó kó bá wà ká bẹ̀ láyé lónìí náà ni pé aláàmọ̀ tó máa kúrò àná wàhálà dé àwọn tó yẹ kí wọ́n tún fún wa ní tàwùsírì kí wọ́n wò ní tàwùsírì wọ́n ń ṣe wọn ò ní tàwùsírì tàwùsírì ti tàlùkọ̀rọ̀ tàwùsírì làwọn ṣe tàwùsírì wọ́n ti bẹ̀rẹ̀ àdó àgbárí wọ́n pa kọ̀ọ̀rọ̀ àdìdì ọdún lọ́dún tí ń bọ̀ lọ́dún tó ń ṣe fún òyìn tó ń ṣe yẹn ẹ̀sùn sanwó sí ẹ̀sùn owó sí sí ẹ̀sùn owó pípadé àdéhùn tó tóbi kọ́lọ́mọ láti tó bẹ̀rẹ̀ kọ́ sànù wa. Al-Qur'an ẹni tí ó bá mọ̀ náà ọlọ́dún pé kìtàbù anzalnahu ilayka mubarakun liyadabbaru ayatihi ọlọ́dún tíra ta sọ̀kalẹ̀ fún ọ tó jẹ́ tíra alálùbáríkà quran ọlọ́run ní aṣọ kalẹ̀ kí wọ́n lè bá a lè máa ronú sí àwọn ìṣe ọ̀rọ̀ ọ̀nú ẹ̀ bó lè yóò di ronú sí déyàn ọ̀mọ̀túnmọ̀ rẹ̀ kò sí ronú sí kò sí ronú sí ọlọ́run ọba jó yọ ẹgbẹ́ ọ̀rọ̀ ààyè ọ̀kan nínú míìzà rẹ̀ ní pẹ̀lú ìtàn tọ́lọ́run bá ti sọ́nú ẹ̀ kì í sí rọ ìgbà àwọn àtọ̀tà ń dọ́lá yà àwọn àtọ̀tà àwọn èèyàn kù. نحن نقص عليك أحسن القصص ọlọ́ni ìtàn tó dáa jù la sọ fún ìlànà nàbì sọlọ máa lọ sọlọ àwọn àgbà tó dáa tí ò ṣe pèlè ọ ìnà ha àgbà làbúwà ìkọsọsọ ìhà ọlọ́ni àwọn àgbà tèmi ń sọ fún ọ yìí àwọn kan òdodo ni kò sébi tó kù tálùkù àyè bá mú nǹkan wá ẹ tó bẹ́ẹ̀ lọ́lọ́run máa ń challenge wa ìkọ́dà mẹ́bàá ní èdè tìrọ̀ lọ ẹ múrò ẹ wá. kùránì wa bẹ́ẹ̀lẹ̀ mùsùlùmí wa ń dà kó káàkiri ìgbà tí wọ́n á dúró sálọ kùránì àyè dà. ṣùgbọ́n àmójútó ohun tí ọ̀sán nù là ń wá káàkiri. ọlọ́ni fàyè lámùtà fàálù. fàyè lámùtà fàálù wà lámùtà. taf'alu tẹ́ ẹ̀ bá wá lè ṣe tẹ́ ẹ̀ lè múra Al-Qur'an wa ọlọ́run ti àtẹ́tọ́ fi ni wà láǹtà fàálù bẹ́ẹ̀ gbìyànjú ẹ̀ gbìyànjú invent láǹtà fàálù ẹ̀ lè lè ṣe láìláì bẹ́ẹ̀ bá gbìyànjú lójú gbìyànjú yóò fọ àwọn mi ní lánù yóò gbà pé ó ní lánù yẹn ó ní tàbílù wà tàbílù ni pé abàdà àwọn tí wọ́n bá nẹ́bí lògbà ò lè ṣe àwọn tó wá lẹ́yìn ìgbà tó kù láyé tí wọ́n bá wọn sàábé lògbà ò lè ṣe àwọn tí wọ́n bá wọn sàábé yìí náà lògbà ò lè ṣe títí dòní tá à ń sọ̀rọ̀ yìí kò tí ì dẹ́n tó lè ṣe kò wá ní sí láíláí. lórí fọlọ́run tí ní wàhálà ń ta fàánú ẹ̀ ní lè ṣe láíláí. ọlọ́run tí ẹ bá ti wá mọ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ mọ̀ pé síra yóò ọlọ́run fàtàkù nàárọ̀ ẹ̀yà àbẹ̀rù náà ọlọ́wọ́ á lè rú náà wò. ọlọ́run ní iná tó ṣe wípé bẹ́yìn bá dáná láyé ìkìlẹ̀ bí kù àbí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run ní ọmọ láti kó náà ọlọ́run náà ọlọ́ni ìnàkùn wà máa ta àbùdó nàbí dúró ní láàyè ṣàtọ̀kù jàhánà ọlọ́ni àtẹ̀yìn àti jẹ́yìnsìn lẹ́yìn ọlọ́run àbẹ̀yìn kù náà ni. wàkúùdù lọ́nà wọn bá lò wàkúùdù ní jábí máa kó nǹkan wàkúùdù ní náà kíkó gàgà ó ní wàkúùdù àná bí sàhùwò sòhùwò ó ní wàkúùdù ha ohun tá a náà rẹ̀ àná ọmọ ẹ̀dínyàn tí ọba tọrọ sọ́lọ́ ẹni tí ó ẹ̀ mọ̀ pé kíní máa ya náà ju bí ìdíjà fi ń kù bí tí ń jó lẹ́tọ̀ máa súnmọ́ bó bá jó lórí ẹ̀tọ̀ súnmọ́ yóò dáàrin ẹ̀tọ̀ súnmọ́ yóò sì jó yóò kó eru eru rẹ̀ náà ó tún gbóná tù náà. ọlọ́run á náà yìí ní kò ní àti àákò fi wọn kó náà bí ẹ bá fẹ́ paná níbi ìkọ́nyọ́ dàyé pẹ̀lú bí ẹ bá tó kùtà ńlá bá bá sì sí iná tí o tó nǹkan yóò kó àyò ní ọlọ́run ló kùtà àtúnṣe bí bá bọ́ ọ́nà lọ́rùn yóò tó máa jọ sí irú àwọn òkúta wò àwọn òkúta táwọn èèyàn ń wárí fún láyé irú àwọn òkúta agboolé táwọn sọ́njọ́ ọlọ́run ní pípé àáfi kó náà ní ló fi sọ ibi ìnàkún ẹ̀yìn wàmọ́ tá àbúdó àtúntẹ̀ ń sìn gbẹ̀ndú ní ìlà lẹ́yìn ọlọ́run gbogbo àwọn òkúta yìí hasọ̀kù jahannam ààfin ikú náà jahannama ni. ẹni tí ọba fẹ́ ṣàgbákò àfikún sẹ́ẹ̀lì kù níbi tí àwọn èèyàn ń gbé ń tí iṣẹ́ tọwọ́ rẹ̀ fún ìjọ táwọn èèyàn ń jẹ̀tọ́ ọlọ́run bá fún kéèyàn mọ́ bá wọn ajá sí kéèyàn sọ́ra ilẹ̀ má fẹ́ mọ́ ilẹ̀ fẹ́ mọ́ ilẹ̀ bá mọ́ tán. ọbẹ̀ ẹ̀dẹ́ ènìyàn pariwo kò ní ṣe é ṣe mọ́. fa ilá ń tafẹ́ lẹ́yìn lọ súra kan bí ẹ lọ́rùn kọ́ tẹ́ ẹ bá ti lè mú imú wá tẹ́ ẹ sì ní lè ṣe bẹ́ẹ̀ ẹ̀yà àgbà kọ́lọ̀ fún kò ti ṣe tẹ́ ẹ bá ti gbà ọ̀rọ̀ yín tẹ ẹ bá wá lẹ nígbà òun náà lẹsàn ẹsàn rẹ yín náà aláàbí wa kóòdù hànà iná tá a máa fi yàn kó ọlọmọ fi àmọsí alẹ ràn náà o wàlhìjárọ ìjà iná tá a máa fi àwọn òkúta kó àti ojú táwọn ènìyàn ń jọ́sìn fún lẹ́yìn Ọlọ́run ọba àwọn wo la náà kan náà kalẹ̀ kó ọlọ́run ní náà yà àpèjẹ rẹ̀ kalẹ̀ fáwọn tí wọn ò gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu tí wọ́n yà kèfèrí gbogbo ẹni ó bá yà kèfèrí bọ́ bá gbádùn láyé kò ní láti ọ̀sán bí ọ̀gbádùn láyé kò sákòkò kan fún kèfèrí lọ̀rọ̀ rẹ̀ burú jù torí pé yọ wà lẹ́ ṣùgbọ́n mùsùlùmí bọ́ bá ráyé ọ̀rọ̀ rẹ̀ padà dá sáyọ̀ bí ọ̀bá ráyé yọ padà dá sáyọ̀ kò sórí ire kan téèyàn ṣe tó gbogbo nǹkan míì tó bá yàtọ̀ sí lórí ire ń ìyẹn ló pàtó fi jẹ́ àwọn anábì ọlọ́wọ́ fún pàtó láàrin ká kó sí ní tó lè lè bá wọn ìjẹ́ mùsùlùmí wọn máa kún wọn lójú lọ àwa lè gbé ìjẹ́ mùsùlùmí wa bàbá dánwò àwọn anábì ọlọ́wọ́ fi ṣe wà wọn anábì wa Yusuf alayhi salatu wassalam ọ̀sáfẹ́sẹ̀ ó sì bára rẹ̀ lẹ́wọ̀n àwọn méjì wẹ̀ wọ́n pẹ̀lú rẹ̀ ọ̀kan nù wọ́n wá sọ wípé ẹni arọ́ ni àti ìrùkọ́mọ́rọ́ ìrẹ́ Yusuf mo mọ̀ lálàmọ́ jùlọ ni mo rí wípé mò ń pa ọdí wàkọ́lẹ̀ tààkọ́rù ẹni arọ́ ni àṣìlò kọ́kọ́rọ̀ sí ọ̀gbẹ́sán ìrẹ́ Yusuf mo mọ̀ rí wípé mo mọ̀ gbé búrẹ́dì sórí ta gbolo wáyé rominu ẹyẹ wá wá ń kápẹ́ ẹ̀jẹ̀ oúnjẹ lórí ìlú nàbí iná ìtàkù yìí alábí aláìtàkù wà wà rọ ẹ máa wọ ká iná nàrọ ká mina lọ sí ni láti gbàtà àdìwẹ̀ wọn yìí àhàkáwà wà mọ́ ọ lọ́wọ́ èèyàn rí láàrin ọ̀sẹ̀ lẹ́wọ̀n tó rò ẹni ó ti wẹ̀ wọn kò ní pé o ti dáràn ìdájọ́ alótókù kó o máa dáràn lọ wọ́n wà lẹ́wọ̀n wọ́n tún wá ní Yusuf bá a ti rí èèyàn rí la rí ọ̀sẹ̀ ah. ọlọ́kọ̀ bá kí àwọn abẹ́rẹ́ ṣẹ́kù làlùbá ní ìwádìí ọ̀sẹ̀ mọ́tò náà yín padà síbẹ̀ o bàbá torí ẹ̀sìn ọlọ́mọ wa wẹ̀ o ìgbà tí wọ́n wá yá bàbá ní pé ah ẹ̀wọ̀n yìí ah, ìyáni ọlọ́run bẹ́ẹ̀ fi jẹ mí bóun ní ìdí kẹ́ ọlọ́kọ̀ bàbá من يدفع fàwọn ẹ̀wọ̀n báyìí wọ́n gbé ah ìyín mọ̀ níta ìwọ̀n láti gbòyìn gàtà bàbá صحيح مسلم sọ sọ̀hìn mùsùlùmí inú ẹ̀wọ̀n صحيح مسلم ní ọ̀dọ̀ mi sọ̀hìn mùsùlùmí sọ́mari ẹ̀ ẹ̀ àbíkẹ́ abridge version rẹ̀ inú ẹ̀wọ̀n wọn ti ṣe àwọn aláwọ̀ bẹ́ẹ̀ bí àjẹmí èmi ọ̀sọ́ di kẹ́ọ́lọ́ nígbà wọn tẹ̀lé ẹlẹ́yìn ọ̀sán ẹ̀ẹ́sà abálògbà ni o sọ́ba àtọ́rí pé sábà sọ ti Yusuf anabi ọlọ́ni àfa àyílẹ̀ ẹ̀ mọ́tò fọ́ọ̀dù ara yúróòpù ni ọkàn gbilẹ̀ lárúbá dàgbà sábà wọ́n yí pé ọgbọ́n ọmọ lárúbá àdìgí ọmọ lárúbá ìgbà wọn kì í yàtọ̀ bàbá wa wò ó ṣe aṣọ àwọn àlẹ́wọ̀n tí wọ́n mọ̀ wá lọ bàbá bá tó kiri máa ń wù bàbá bá káwọn ẹlẹ́wọ̀n jọ lọ́wọ́ bẹ̀rẹ̀ kútu àlọ́jọ jímọ̀ ó lè di kí wọ́n tó ṣe kútu àlọ́jọ jímọ̀ jímọ̀ jímọ̀ ń wọ̀ parí ìgbà tá a sọ̀rọ̀ yìí bàbá kò lẹ́wọ̀n náà bàbá kọ́ tó yan àwọn ìlú mọ́mú àwọn tí wọn fi ẹyìn wàgbọ́n bọ̀ gbọ́ ọkùnrin eléyìí jí máa bẹ́ẹ̀ nínú ẹ̀wọ̀n kì í jẹ́ ìbànújẹ́ òkú ti jẹ́ ìbànújẹ́ ọ̀bẹ ń jẹ́ yẹn sábà bá a bá kú sí ká láàwẹ̀ wọ̀ ẹgbẹ́ wọn láàwọ̀ àwọn èèwọ̀n kan ń bẹ téèyàn ọwọ́ tí ó sì ní kó nù yẹ kọlọ̀ bá ti méjèèjì lọ́wọ́ yẹn tó dojú séèyàn ti mẹ̀wọ̀n ẹ̀wọ̀n láwa wọ̀ láwa láwẹ̀ wọ̀ sí. alẹ́ mi wáyé Yusuf náà wá bára rẹ̀ lẹ́wọ̀n. àwọn eléyìí wá láwọn aláàlá wọn sọ wọn tún wọn sọ pé iná àdàrọ ọgá bá a ṣe ń lo èèyàn rí láàrin ọ̀sẹ̀ ìwọ́dọ̀ ọ̀wẹ̀ wọn gan ládùúgbò yín kí làwọn èèyàn sọ ń pa ẹ̀ kí láyé mú àwọ̀ sí àwọn amájà ọkùnrin gan sálámà bí ń bí ọ̀dà yẹ́sì náà ló tó wà wọ́n kí ni gbogbo egun dáhùn sí wàlẹ́ kó sàlámù sàlámù lásán ojú ẹ̀ lómi ọ̀sán lè pa náà kí ló tó bá ìtòrí ọlọ́ọ̀ sẹ́sìn ọlọ́ọ̀ abẹ́sìn tẹ lómi táà nọ́bì ní kíkọ́ ọmọ rẹ̀ nípa di ọmọ ìyá rẹ̀ lásán sọ́dà kọ́ ni ọmọ ìyá rẹ̀ mùsùlùmí kọ́ ọ̀rẹ́ rẹ̀ sí lójú kọ́ ọ̀rẹ́ rẹ̀ sí ọjọ́ rẹ̀ sí sọ́dà kọ́ ni ìtàlẹ́ ìmọ̀kan ó fi sílẹ̀ náà ní kó tó gbọ́gbọ́ dáhùn àdéhùn kí làwọn èèyàn ti sọ kí làwọn tí wọ́n sọ ń pa ìmí àti ẹ̀ kí làwọn yóò sọ ń pa wa. eré wà lẹ́wọ̀n àwọn tí àjọjọ wẹ̀ wọ́n ní pé a rí ọsẹ ìyẹn rè wọ́n wá kó àlámà ní wọn wájú wájú ẹ̀kẹ́ bá wa ṣàlàyé ìyẹn rè ní ọ. onílàyà tí kò má bọ̀ ẹ́ àwọn tó ń sàkọ́ nìyí. إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي Yusuf za ni bi ẹsẹ ọ̀rọ̀ ala n'i alẹ ẹsẹ nǹkan tó gara èmi ala máa gbóúnjẹ wá fáwọn ẹlẹ́wọ̀n ká tó ń gbóúnjẹ yín dé mọtò gbẹ fún yín nìyí torí pé kí n ni kí lọ́wọ́ kọjú sí ẹlẹ́mi o ah, ẹ ti gé ti lójíkì lọ́wọ́ àbẹ́ ó ní njẹ́ ń fi mí léèrè ń ọ̀gára àti sọ́fún yóò ní àtúrí pé nínú ntọ́lọ̀ ń kọ́ mi nù kí ni ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ tó mọ lọ́lọ́ torí wípé tọ́ba tukùn ẹ̀ lásán wò rí ẹ́ẹ̀ kọ́dà àwọn ẹni sọ́dún sàmẹ́ ẹ wá nínú ntọ́lọ̀ ń kọ́ mi nù ó túmọ̀ sí kẹ́ntì mo fẹ́ sọ fún yín kó ọ̀dà ẹni tọkọ mi wọn mo fẹ́ kí ẹ sẹrí wá bá kì í sèmi torí ìgbésẹ̀ bá sọ fún ìtàn ìṣòwò ní ọkùnrin kan wá bẹ gbogbo tí ń lọ láyé lọ́wọ́ alálàbá yàtọ̀ wáyé ti ń sọ ṣùgbọ́n tó ti lẹ́nìkan lọ́kọ̀ ẹ wà mọ̀ pé ta lọ́kọ̀ ẹ̀sùn àwọn kọ́rọ̀ rẹ̀ lè bàyè sí ní ìlú ìgbà lọ́kọ̀ ìlà gbàgbọ́ òmè láyé òmìnir náà lè la wọn àbí lè rí kọ́ lọ́wọ́ wọn ní ọ̀rọ̀ àlàbá wọn ní òtẹ́wọ́ bí lọ́lọ́ ó ní àwọn tí ọ̀dọ́ lọ́wọ́ èmi ń tẹ̀lé ìlànà àwọn tí ọ̀dọ́ lọ́nà torí kékeré wà láfún wọn wọn lè sọ oúnjẹ jù tàbí wọn ò rí gbọ́lọ́ gbọ́n ọwọ́ akọ́kọ́ wa ṣe ìgbọ́lọ́ gbọ́ ọkọ́kọ́ fi rìn ilẹ̀ fún wọn wàlá ibi táwọn èèyàn ẹlòmí ọmọ sí náà yóò máa bá bọ̀ dáadáa ọlọ́run bó ti máa kẹ́ níbi tí ó ti kó bára rẹ̀ nígbà tó lọ́n bá ní pé ọ̀dà mo wá gbà fún ọ. ṣé mo gbà nítorí ọba ń fẹ́ ọlọ́run bá kó lóun ọmọ sí ìgbà náà ní wàá yára sí nǹkan tó bá yẹ kó ń sọ̀rọ̀ ó sì déédéé áà bí ló ti wà bá yàrá rẹ̀ jẹ́ o nígbà bá mi sọ kọ́lọ́ ní ọ̀sẹ̀ ẹgbẹ́ àti ìdìbò sọ́njọ́ yìí aláwa ń lù bí kan fún ọ̀sán fún mi ẹ̀jẹ̀ kan kú wọn lọ ṣáàjì wọn káwọn èèyàn lọ ṣáàjì ní bó ti di àjì olójọ́ mẹ́ta tó lù olójì káwọn èèyàn lọ ṣáàjì ẹ̀ mọ́tẹ́ ní fóṣe lọ́wọ́ gbé fóònù wọ́n bá pè èèyàn rẹ̀ kan lé tọ́wọ́ ti dọ́gbé lábẹ́ láti kú ìkọ̀ọ̀kan lẹ́yìn máa lọ bí ṣe máa pa yín kọ̀ọ̀kan mọ̀ <laughs> ìgbésọ ti gbọ́ pé lágbájá ti kú tó ti gbọ́ àbí ń wọn náà máa múra ti máa ń báyìí kọ̀ọ̀kan ọba sọ fún òrùlé wà á dẹ́gbẹ́ wà wàláyé ọlọ́run ọba alára ẹ ẹja ti mẹdọ ìjọ ti bá rẹ bóyá ti sọfà náà kan bá lẹ́yìn pé ẹfin lẹsọ bá ti lọ lájà lọ fún ó wá rí kó sì dídì lójú ara rẹ torí ìlànà àwọn tí ì tẹ̀lé tọ́lọ́hún mọ pátì torí bẹ́ẹ̀ lómi bẹ́ẹ̀ bá gbé àlá lọ ọ̀dọ́ rẹ̀ yọ̀sọ̀ ń jẹlẹ̀ bọ̀ yóò ní ẹ̀dá níyàn tó wò yóò ní ẹ tẹ́wọ́ yóò ní ẹ mú tẹ̀sùn bá a èmi ò ní ẹ gbómi wá ẹ máa bomi bọ́jú àwọn èèyàn ti débi pé wọ́n tún ń sígbẹ́rẹ́ tó yàtọ̀ sí nbílẹ̀jì nbílẹ̀jì aládàáwà tí wọ́n là wáyé àdá ọlọ́mọ yẹn sáwàdà sẹ́wọ̀n ni aláàdé àkọwárí bẹ́ẹ̀ ọlọ́mọ náà wà aláwọ̀ àpá wọ́n rẹ̀ sí ti wọ́n tún ní pé àwọn olódìmọ̀ eré làwọn mọ̀ kí ló dé wọ́n ní ìdí ẹ bá fi hàn tó táwọn yẹn bá mọ̀ lókè kí wọ́n máa ń pèkì ìtàn àwọn ọ̀wá tó lo gímọ̀ irin yẹn lò àwọn pẹlẹbẹpẹlẹbẹ báyìí tó lórí báyìí yẹn tó ń lò wọ́n ní irin òsì èpè pé ìyẹn lè tó pe igi wọ́n tó bá tó jẹ́ pé yẹn bá ti mọ igi táwọn fi hàn igi gẹ̀ẹ́dú ni wọ́n wà lọ pé gẹ̀ẹ́dú ló kú ti bẹ́ẹ̀ sì máa dà á mú kiri bẹ́ẹ̀ bá tó yájọ bá yẹn tó rántí pé wọ́n tó lè pèrè náà pé wọ́n lè rántí pé nìyẹn bóyá kútó ọdún wọ́n ó ní ìlànà àwọn bàbá tèmi tí mo bá lọ́wọ́ wọn bí Ibrahim Ishaq wa Yaqub alayhi musalatu ọwọ ni máa gánà lánà ibi tá à ń lọ nù à ń nu ṣíríkà billahi min ó ní nínú ìdílé tiwa àwọn èèyàn bọ sọlọ kí wọn bi léèrè wọn ní ọ̀rọ̀ àlàfà wọn kí ni bá wọn sọ tàbí ìnígbàgbọ́ tó yẹ kí n Ọlọ́run nígbà tó tó yẹ kí náà tó yìí lọ̀rọ̀ yẹn fi lé lójú òun ló sì dọ̀rọ̀ Yusuf náà lójú. àwọn àdìbárí kàmí fàtìlá yàrá iná wàhálà náà sì náà yọ ó ní nínú ọlọ́run tó ṣe ọlọ́run tó ṣe fáwọn méjìlél ti àlè pé àmọ́ lọ́kàn. àwọn èyí gbọ́ ọlọ́run ọba lẹ́nu ó ní kí wá sáwọn nìkan lọ́lọ́run sọ fún wàhálà náà ó sì rú ọlá òkú èèyàn náà wọ́n láti ní àṣàrò láyà ṣòro ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ òmù orí fọ́lọ̀ èmi ìṣerú di òmù rè. téèyàn ọba ya kẹfìrí ibi àìmọ́lọ́lọ́lọ́ ni ó ti bẹ̀rẹ̀ amagẹ́tọ̀ ọlọ́run fẹ́lómi yóò sórí ibú. àwọn tí wọ́n jà nábì ọlọ́run ọba wọ́n ẹ̀ bí orí adéwòsàn ò lè bá wọn kí wọ́n wá sacrifice islam kọ̀ọ̀kan síbò. ẹ̀wọ̀n lọ́bàrà rẹ̀ lẹ́yìn tó ti gbé sáwọn èyí ti ẹlẹ́mìí tó ti wọlé náà o tún yà sọ ẹ̀ṣẹ̀ báyìí sí ní àrùbá bá ń bọ̀ wá bí sọ́látù Yusuf á dé bẹ́ẹ̀ á dé bẹ́ẹ̀ ṣáàlà ẹ̀rọ kọ́dà ó wá ń ṣẹ̀wá rọ̀ làwọn fún ọ ní pé ọmọ àhàdùkù mà sẹ́rẹ́ nìkan náà yìí méjèèjì yóò kú lẹ́wọ̀n láìpẹ́ fàyà yẹrọ bá wo ọmọrọ yọlọ máa pọn tí ọtí tó lò lálàárí náà yọlọ máa pọn fọba yọmọ bọ ti pọn yọmọ máa ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì tó lálà ń ọ̀ǹgbọ́jọ́ ọkú ọ̀yọ̀ sùlámù kí wọ́n bá ilé wa mú kú bíi wọ́n lọ kásá lórí wọn lọ pa wọn. bí wọ́n bá wa pa tán àwọn ẹyẹ náà ni wọ́n wá sa awọ orí ẹ̀ jẹ tí wọ́n ń jẹ lórí rẹ̀ awọ orí ẹ̀ ní. ẹ wá tó fi parí ó ní amúlù ìfi rẹ̀ ó ní ní tẹ́yìn méjèèjì mi ń pa rẹ̀ na ekò ní kò sí rìbá ẹ wá wò ó pé ìgbà tó bá ta kíkí wá lọ́ba àti títí kí ní òfin ní rí bẹ́ẹ̀ mọ́ ó ní jẹ́ ń bí ìní ń pa rẹ̀ kó dìyà ọlọ́run ti parí rẹ̀ kò sí rìbá sí mọ́ ló wà ní kò sọ wípé bí mo ṣe rí inú ó ní ọlọ́run ti parí ẹ̀ kò lérò kò sí kò sọ fún un pẹ̀lú bá a ṣe ní ìkọjà sùn tán àwa ìdá ṣe sí. torí bí wọn wá tí wọn ti fi wọn wá jẹ. ìsàrà náà ni wà bá ẹ wà lọ wá mọ́lú àárọ̀ mọ́lú àárọ̀ owó ti wá ní mọ́lú àárọ̀ àbí mọ́lú yẹ́lò gbogbo lẹ́yìn ọba yìí rí mọ́lú yẹ́lò tí rí mọ́lú yẹ́lò abẹ́ rí mọ́lú yẹ́lò bí ọba jẹ́ lọ́yẹ́ funfun ó lè jẹ́ black tàbí pupa ṣùgbọ́n yẹ́lò wọn sọ tí ọba ti wá dáàbò mọ́lú yẹ́lò wọn ò ní mọ́lú àárọ̀ tàbí màálù tó mọ̀ kàn wọ́n ní máa ìlú kúrè àwọn òfìrí àwọn ìgbésẹ̀ wọn bá dé máa ìlú kúrè àwọn olóṣèlú lọ́jà àbí táwọn ti rà ẹ wà sí owó ọkọ̀ alọ́ àtàbọ̀ máa ìlú kúrè. ẹ̀yà tí wọ́n ẹjẹ́ ọ̀jẹ̀ bá àwọn sẹ́kùn nǹkan sì ṣe díẹ̀ owó ọkọ̀ alọ́ àtàbọ̀ máa ìlú kúrè lẹ́yìn ìgbà náà màálù arọ tó mọ̀ kù kọ̀rọ̀rùn láti ẹ̀sùn sí wo màálù. ọlọ́mọ ọlọ́run ní iná àgbèjì rẹ̀ kalẹ̀ fún àwọn tí ò ní gbàgbọ́ lọ́wọ́ náà ẹ̀dá kan ìgbàgbọ́ wa tá a fi mọ̀ pé rọmọdọ́ọ̀nù kó o ní oṣù ní sí rọmọdọ́ọ̀nù bá lọ tán. ìgbàgbọ́ wa tá a fi mọ̀ wípé ọ̀rọ̀ bá là á lọ gbọ́ nínú àsìkò ojú tó rọ̀ ara ìgbẹ̀yìn lọ́lọ́rọ̀ ìgbẹ̀yìn lóníṣẹ́wò ọlọ́run jọ làásùn yóò di aláàbò máa lára yóò láti kọ́ yẹn rárá iná bọ̀ alákòóso ṣẹ́yìn nǹkan di ọ̀rọ̀ ọ̀bẹ̀rẹ̀ ìjà lọ sí ẹ̀mí eléyàn ni ó jẹ́ ìfi orí tafsiru wa ti síbi kan nínú ọ̀rọ̀ dọ́ọ̀mù yìí à oníbẹ̀ déèdì yẹn jà ká sí nípa so àwọn èèyàn gbé káwọn àwọn orí rẹ̀ ti báwọn ṣùgbọ́n pẹ̀lú ògbọ́n lọ lọ́jọ́ Sunday Sunday ní five thirty six thirty àmọ́ wá ṣe bẹ́ẹ̀ ọlọ́pàá lọ́pàá ṣùgbọ́n abẹ́rẹ́ lóṣù tí ń bọ̀ níbi yìí o so ní sunday sunday five thirty sí six thirty ó sì mọ́ wáyé pé tá a bá parí six thirty tá a bá bẹ̀rẹ̀ láti àjùmọ̀ gidi àjùmọ̀ lọ́lẹ̀ so pẹ̀lú òkú ọlọ́run ní sunday sunday sunday àkọ́kọ́ lóṣù tí ń bọ̀ lábẹ́ oṣù ojú ojú oòrùn oṣù àwọn ìbomọ̀ ń sọ ṣàwálì kò yọ ọ́ dàrú ṣàwálì ọ́ dàrú ọgọ́sì ni o torí wọn rí gé bí ọdún bí nǹkan kan yóò ti kù lára àwọn èèyàn ní ilé ìsọ tó bá di ọgọ́sì sannde àkọ́kọ́ nínú ọgọ́sì pẹ̀lú ọ̀nà pẹ̀lú ọ̀nà abẹ́ẹ̀ àwọn àmọ̀tí sannde sannde five thirty wọn lọ kọ́dà ibi tá a dé yìí náà láti tẹ̀síwájú wọn lọ kọ́ sọ àkọ́kọ́ ìdílé ìgbẹ́jẹ̀ oúnjẹ báwa bá wá lágbára lórí káyọ̀ gàrí káyọ̀ ìwọ̀ ìgbàlá yẹn lẹ wà àwọn tí mo gbọ́rọ̀ báwọn yẹn jẹ tó gbajúmọ̀ lórí wọn bí ara yẹn ti torí bí àwọn tó sọ wípé ìmàlúwìsì ìjọ wípé kí ni mọ́ọ̀tì kí ni wọ́n fi kí ni mọ́ọ̀tì tẹ̀sí bí wíìgì náà ní àwọn ọ̀dọ́ tó ń lò ìmọ̀ràn ìmọ̀ràn tó ṣe ní ẹni ìpínyàwó ìwádìí rẹ̀ dáadáa ó sì wíìgì tàbí kìnìyàn mo gbé àlàyé mi lọ́dọ̀ bá ti yẹ wí náà ìdílé tó kó mọ̀ bí àwọn tó ìjọ ìsìn pé bọ́ọ̀lì kò kó sí àlùbáyé ìtọ́gbà gbajúmọ̀ sí nínú ti táwọn èèyàn ń jẹ nínú ṣùgbọ́n bá láyé láti gbé tó bá fọ́ra ìjẹwà dáì ìdúró. ìgbà ìfọwọ́ yẹn lọ sí fúláwà náà dáadáa wà ní fúláwà náà lọ́wọ́ yẹn jẹ lẹ́wà tó wọ̀ fọ́ ọlọ́run lọ́jọ́. Nà pàṣọ àwọn ọ̀dọ́ ìlànà ẹ̀ bàbá wa lásán àwọn àlùkò ká ọ̀dà ọ̀dà. Òní ìgbẹ́ tó bá tẹ̀lé ìwé ìwé àgbàdo ní ọgbà àgbàdo ní ọgbà àwọn ọ̀yà. Lọ́wọ́ ní èyí bàbá yìí nínú kọlu bẹ̀yì táwọn ìbẹ̀ tó bẹ̀yì ó lé mi. àwọn ọbẹ̀ ayé wò sí àwọn aráyé ti dá ń fi ẹ̀sùn mẹ́ o. ẹyẹ ti dẹ lórí ìsìn ní ó ti máa ka lóhùn bí àwọn ọmọ tí wáyé wájú ká lé ìmọ̀ ah, ìdílé olówó àdìlóyè ìgbà kájà bá tán lójú ìlẹ̀ ọlọ́run